kókó ojú ìròyìn ti àṣálẹ́ òní àwọn ẹ̀ka tó ń pawó wọlé lábẹ́ ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti gbin wọ́n sí ìpawó wọlé wọn akọ̀ròyìn bojú wo bí ètò ọrọ̀ ajé yóò ti ṣe rí lákòókò ìlọgẹrẹ ọkọ̀ láti Ìjẹ̀bú Òde sí ọ̀nà Ẹ̀pẹ́ ẹ káalẹ́ ẹ sì kú ìsinmi òní ìròyìn tàṣádìrì láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde ìkànnì alárágbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn ojúnà márosẹ̀ ìjẹ̀bú òde símọ́jọdá ẹ̀pẹ́ ti di ohun àmúyangàn fún ètò ọrọ̀ ajé gẹ́gẹ́ bí lílọ bíbọ̀ àwọn ọkọ̀ ti ṣe yá geere ẹ̀wẹ̀ nínú ìjábọ̀ akọ̀ròyìn wájú ẹ̀ púpọ̀ ọlá ó ṣàgbéyẹ̀wò àwọn ọ̀nà oní kìlómítà mẹ́rìnlá ó lé díẹ̀ náà bí yóò ti ṣe rí fún ètò ọrọ̀ ajé ẹgbẹ́ òsíwájú sí i. eléyìí rí àrírí ẹ̀rí in the sense that ó ti pẹ́ ó ti wà long overdue àti rí project we dey appreciate pé a máa túbọ̀ láti máa rí so wọ́n máa fún ọ ní economic project fún àwọn èèyàn wa láti máa lọ àwọn káràkátà wa àwọn ìyá ọlọ́jà wa bàbá ọlọ́jà wa wọ́n á lọ wọ́n á bọ̀ láì má sí ìdààmú kankan pẹ̀lú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́tò wọn máa ń dànù ṣùgbọ́n sì kò sí nǹkan tó jọmọ́ sọ mọ́tò wọn máa lọ lóògèrè ni torí dúpẹ́ lọ́wọ́ lọ́ọ́ yá lọ́wọ́ gómìnà wa inú mi dùn láti rí ọjọ́ ìní pé ní ìṣojú ayé wa títì yìí tí ó ti bàjẹ́ òun ni wọ́n tún ṣe tán sọ di ọ̀tun aláti dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún ọmọọba kì í hùwà bí ọmọ ẹrú ńjọ́ tí wọ́n ṣe àdéhùn wọ́n mú àdéhùn yẹn ṣẹ wọ́n mú iṣẹ́ pàápàá ju nǹkan tí wọ́n sọ lọ wọ́n sọ pé oyè ìgbà tó máa lò oṣù mẹ́rìnlá ni kó tó tó yẹ títì yìí parí àwọn nǹkan kan tó ń tiẹ̀ sọ pé ó máa wà lórí títì yìí òun ló wà lórí ẹ̀ adúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọlọ́run tó fún wọn ṣe ọlọ́run àtúbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ ẹ̀ẹ́ títì yìí ó máa túbọ̀ ṣe ìrànlọ́wọ́ fún ọrọ̀ ajé ní agbègbè yìí gbogbo àwọn tó ń bọ̀ láti ọ̀nà lẹ́kì láti èkó tí Ṣàgámù Ìbàdàn express road jẹ́ wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ wọn máa bẹ̀rẹ̀ sí lo ibi àwọn tó ń lọ sí ilẹ̀ Ìgbò lọ ilẹ̀ Haúsá pàápàá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa gba ibi ìbàyí ọrọ̀ ajé ní ibi ó máa túbọ̀ gbé pẹ́ẹ́lí adúpẹ́ lọ́wọ́ gómìnà wa. ọ̀nà tí gómìnà wa tó bá wa ṣe pẹ̀lú àtìlẹ́yìn pírẹ́sídẹ́ǹtì wa ó máa jẹ́ nǹkan ìwúrí fáwọn àgbẹ̀ torí pé tá a bá fẹ́ kó nǹkan kó jáde nínú oko wa àbí a fẹ́ kó nǹkan tí a fẹ́ fi ṣoko wọnú oko láti ta máa pákó ìṣíwọ̀ ọ̀nà yìí jẹ́ ọ̀nà tó dáa fún wa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú márùn mẹ́wàá àti débi tá à ń lọ. ní báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ti ń gba gbogbo ọ̀nà láti rí wípé àwọn olùgbé ìlú náà ń ṣe àtúnṣe ìmúlò àwọn ohun tí kò wúlò mọ́ padà sí ohun tí ó dára kí èyí túbọ̀ lè máa ṣe ìgbélárugẹ ètò ọrọ̀ ajé wa Musa Tailat ló jábọ̀ ròyìn yìí. lílo omi ní ìwọ̀n nílò omi ní ìwọ̀ntúnwọ̀nsì ní àkórí àpérò èyí tí ó wáyé níbi ètò kan níbi tí àwọn lọ́gàlọ́gà nínú ìmọ̀ lílo omi ti ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀ Ṣọlá Waheed ló jábọ̀ ròyìn. àwọn àjọ tí ń pa ọ́ wọlé lábẹ́ ìjọba àpapọ̀ ti ń gba gbogbo ọ̀nà láti dé àwọn àlàfo tí owó ìjọba fi ń rù lórílẹ̀‐èdè yìí ẹ̀wẹ̀ alága pátá fún àjọ yìí ni ó fẹnu ọ̀rọ̀ yìí jóná ní ìlú Àbújá akọ̀ròyìn Lámì Àlí ni ó mú ìròyìn yìí wálé fún wa. ní báyìí ẹ̀yin ará a ó dá dúró díẹ̀ fún ọ̀rọ̀ ṣètìráńpẹ́ ìròyìn wa ṣe ń tẹ̀síwájú. àwọn èèyàn kan ń tan ìròyìn ayédèrú kálẹ̀ nítorí ìkórìíra àti láti pẹ̀gàn èyí sì léwu púpọ̀ fún ṣọ̀kan àtààbò orílẹ̀-èdè nàìjíríà ìròyìn aṣinilọ́nà gẹ́gẹ́ bí ìròyìn ayédèrú ti di ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ fúnjọba tiwantiwa òun ló sì jẹ́ atọ́nà fún ìkórìíra àti ìṣera ẹni gbọ́ láwùjọ wa ẹ gbọ́ bí ẹrù èèṣòbe kì í ṣẹrù ẹnìkan o ojúṣe gbogbo wa ni láti pawọ́pọ̀ dẹ́kun tànkálẹ̀ ìròyìn ayédèrú fún díẹ̀ yìí rí i dájú pé o tọpinpin orísun ìròyìn àti bó ti ṣe kójú òṣùwọ̀n tó rí pé o lòdì sí ìròyìn ayédèrú iléeṣẹ́ ètò ìròyìn ìjọba àpapọ̀ ló ń ṣonígbọ̀wọ́ kẹ́. ẹ káàbọ̀ padà alága fún ètò ìdìbò ìyẹn ọ̀jọ̀gbọ́n mọ̀mọ́ Yakub ti gbóṣùbà fún àwọn akòròyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tẹramọ́ iṣẹ́ wọn nínú ètò ìdìbò gbogbogbò èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Anambra ní ọdún 2021 ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé kí irú iṣẹ́ yìí túbọ̀ tàn kálẹ̀ sí nínú èsì ìdìbò gbogbogbò èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì àti Ọ̀ṣun Lámì Àlí ni ó tún jábọ̀ ròyìn yìí ṣọwọ́ sí wa. eré bọ́ọ̀lù àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà yóò fẹsẹ̀ kanṣẹ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Black Star ti orílẹ̀-èdè Ghana nínú ìdíje ti AFCON tí ó ń lọ lọ́wọ́ bákan náà ni ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Egypt yóò wákò pẹ̀lú Senegal agbábọ́ọ̀lù ti Cameroon yóò fijúrinjú pẹ̀lú ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tilẹ̀ Algeria ẹ̀wẹ̀ bákan náà ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù tilẹ̀ Congo yóò ta kàngbọ̀ pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ tilẹ̀ Morocco lákòótán ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Mali yóò fi wọ́luwọ́ gbọ̀ngbọ̀n pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù tilẹ̀ Tunisia. ká tó wà kọ̀rọ̀ ní tòní wá sí èbúté ẹ jẹ́ ká yẹ kókó inú rẹ̀ wò lẹ́ẹ̀kan sí i àwọn ẹ̀ka tó pa ó wọlé lábẹ́ ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti gbowó sí ìpawówọlé wọn lákòótán akọ̀ròyìn bojú wo bí ètò ọrọ̀ ajé yóò ti ṣe rí lákòókò tí lílọ geere ọkọ̀ láti Ìjẹ̀bú Òde sí ọ̀nà Ẹ̀pẹ́ tó kì í dùn púpọ̀ ṣókí báyìí lọ bí oge níbí làwọn ò rí mọ fúnròyìn tàṣálẹ́ tó bá dídàkú báyìí lọ́la kẹ́ẹ̀ tún pàdé wa fún àkọ́tún ìròyìn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ alárágbà yìí dá èmi oníròyìn ní Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé òun ayọ̀ làó sùn.